ẹ bá mi wọ́n mọ́ o èmi náà fẹ́ love o mo fẹ́ love o mo fẹ́ love o I want to love o I'm single and searching I want to date you mo ti ready o I need a girl o. Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express. Miliki with the vibe, with the fun, with the swag and fàájì tí legbe dance Dancia one latest trending video lórí Miliki Express. Ó lọ súwà ni o, ẹ má kúrò lórí ẹ̀ kó gbọ́dọ̀ yẹ̀ sọ́ọ̀sì kó gbọ́dọ̀ yẹ̀ sọ́ọ̀sì. Ẹ Express e kama máa gbé lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ wo ikú ònílé wa bá àìsàn koni riwa kò ní rí wa gbédè èmi náà ni ọmọ yín Ayọ̀dèjì ọmọ bíbí inú Ògúnkọ̀yà àwọn ọmọ ìjẹ̀bú tó ṣe kíni tó ṣapápá tó dúró re tó gbáàsì tó nà sweet sixteen bọ̀bọ̀ àwọn èèyàn ti ń bí wọn ni pé ìjẹ̀bú bo tiẹ̀ ni mo bọ̀ bọ́ ìgàn àkàngbọ́ ìjẹ̀bú ìjẹ̀bú ìjẹ̀bú ìjẹ̀bú bo bẹ́ẹ̀ ni ìjẹ̀bú ìṣàn ilé mi ti wá agbólé tèmi ẹ ìtú ògùn ló wà ibẹ̀ lọ́ forí mi sọlẹ̀ sí ibẹ̀ mo dúró sí gbàm gidi gbà bẹ́ẹ̀ ni ọmọ ìjẹ̀bú tó ṣe kíni tó ṣapápá ìgbà kó gbàjọ́ bá ṣe pàdé mi ẹ mọ̀ kó ọ̀rọ̀ tèmi lórí ìfẹ́ ni lórí ìfẹ́ ọ mo ṣe kọ́kọ́ wọlé pẹ̀lú orin yẹn i'm single and searching bẹ́ẹ̀ ni o ẹ mọ̀ pé mo sọ lọ́sẹ̀ tó kọjá i'm single mo dẹ̀ ń search ṣé wàá rí ìyàwó tí mò ń wá kò gbọ́dọ̀ ga jù kò gbọ́dọ̀ kúrú jù kò gbọ́dọ̀ sanra jù kò gbọ́dọ̀ tínrín jù kò gbọ́dọ̀ pupa jù kò gbọ́dọ̀ dúdú jù imú ò gbọ́dọ̀ tóbi jù kò gbọ́dọ̀ kéré jù ó gbọ́dọ̀ mọ̀nà dá ó gbọ́dọ̀ máa ṣọ́fọ̀ ó gbọ́dọ̀ mọ mọ́tò fọ̀ ó tún gbọ́dọ̀ mọ ọrùn gẹ̀ gbogbo iṣẹ́ ló gbọ́dọ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ láìkì owó ibẹ̀ ni èmi àti ẹ ti lè ní jù ah bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ láìkì owó torí ohun táwọn èèyàn wá sáyé dà ọ̀rọ̀ ìfẹ́ lórí owó ní báyìí tó o bá lówó kò sífẹ̀ẹ́ ohun táwọn èèyàn ń gbé sórí kiri gbà ah, ọ̀gbẹ́ni tó bá ti lówó sẹ̀ kò sífẹ̀ẹ́ no money no love níbo làwọn èèyàn wá fẹ́ yí ìfẹ́ níbo ló ń yí lọ tẹ́bàdé wo ayé ìgbà àwọn mọ́mì wá dádì wọn gbà yẹn tẹ́bà wo báwọn èèyàn ṣe máa ń múfẹ́ tiwọn kò tiẹ̀ lè rárá kò nira lọ́wọ́ kan kọ́ sọ wípé ah, àṣàkẹ́ pàdé mi rí abẹ́ igi àgbálùmọ̀ tó wà ní ibi báyìí báyìí báyìí lọ́wọ́ kan wọ́n pàdé ń bẹ̀ sọ̀rọ̀ ìfẹ́ wọn ló bá tán bọ́sẹ̀ rí ayé ìsìn àá tí o bá ti ṣe shopping about sixty thousand pé àti ẹ̀ tí kọ́kọ́ mọ́ra o kọ́kọ́ ṣe shopping sixty thousand mo ti kọ́kọ́ recharge fóònù ẹ̀ over twenty thousand tí gbogbo èèyàn ti lọ níbo àpótí ìsìnfẹ́ torí ọ̀rọ̀ ibi ò ti sìn bẹ́ẹ̀ kò dé yẹ kó rí bẹ́ẹ̀ o èmi dẹ̀ nígbàgbọ́ pé irú àwọn ìyàwó tèmi wá ó sì wọ́n á ta tó yẹ pé wọ́n láìkówó rárá ṣùgbọ́n ó lè ṣe iṣẹ́ ó mọ orúgbẹ̀ ó mọ aṣọ fọ̀ ó mọ mọ́tò fọ̀ ó mọ náà dá gbogbo ó tún mọ létú ṣe gbogbo in fact electrical appliances ó tún mọ̀ ṣe gan irú ìyàwó yẹn lèmi ń fẹ́ tó tún mọ jójó tó mọ orin kọ gbogbo iṣẹ́ náà ni mo fẹ́ kó mọ̀ ṣe ẹ̀ bẹ́ẹ̀ ni irú ìyàwó tèmi ń fẹ́ yẹn ẹ gbọ́ ṣé mo béèrè jù mi ò béèrè jù bẹ́ẹ̀ ni ìfẹ́ òun ló ṣe kókó ṣùgbọ́n kó má like owó owó yẹn ni kókó ẹ̀yin tèmi nílé èwo la tún gbé àfin lọ́sẹ̀ yìí kí ló tún ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn latest trending by ibo ló ń lọ kí ni àwọn nǹkan tí ẹ̀ tí gbọ́ tí mi ti já yín sí tí ẹ̀ wò ń pa ah, àwọn kíni ti lọ sẹ́yìn ti pẹ́ ṣùgbọ́n àgbọ̀n ah, kankan lórí ẹ̀ gbogbo ẹ̀ máa tún ní àǹfààní láti yànnàná lé lórí máa tún fún yín mo ṣe máa ń fún yín ẹ̀ dẹ̀ má gbàgbé o lórí ìbáṣepọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ anything tó bá ti jẹ mọ́ love love love ìfẹ́ anywhere ẹ mọ̀ pé èmi lẹ́ máa bá pàdé màmá bá yín sọ̀rọ̀ lé lórí lẹ́yìn gbogbo mo ṣe ti ṣe jù fún yín lọ́tún lọ́sì kí la kọ́kọ́ fẹ́ lọ ṣe báyìí ẹ kọ́kọ́ lọ gbọ́ forever lẹ́nu small doctor ṣé nígbà tí kọ́ gbọ́ forever mo mọ̀ pé ah, kò ṣe nǹkan arákùnrin lélẹ̀ ah, forever yẹn ó ṣe bákan ní sí mọ́ òun pa ó dà ní pé wọ́n ní pé bí a ṣe ń lọ nígbà ń yí small doctor dẹ̀ ni pé kí n gbélé wa ó yá ẹ sí forever ẹ jẹ́ àti ẹ̀ lọ wo video forever ká lọ wo nǹkan tí ṣẹ́tí small doctor ṣe sínú ẹ̀ mí ti kúrò mi mo sì wá ń bì dígbí mo sì wá ń bì